عليه وسلم صلى بهم الظهر فقام في الركعتين الأوليين ولم يجلس فقام الناس معه حتى إذا قضى الصلاة وانتظر الناس تسليمه كبر وهو جالس وسجد سجدتين قبل أن يسلم ثم سلم أخرجه السبع وهذا اللفظ للبخاري وفي رواية لمسلم يكبر في كل سجدة وهو جالس ويسجد ويسجد الناس معه مكان ما نسي من الجلوس وعن أبي هريرة رضي الله عنه قال صلى النبي صلى الله عليه وآله وسلم إحدى صلاتي العشي ركعتين ثم سلم ثم قام إلى خشبة في مقدم المسجد فوضع يده عليها وفي القوم أبو بكر وعمر فهذا أن يكلماه وخرج سرعان الناس فقالوا قصرت الصلاة وفي القوم رجل يدعوه النبي صلى الله عليه وآله وسلم ذا اليدين وقال يا رسول الله أنسيت أمر أسرة الصلاة فقال لم أنسى ولم تقصر فقال بلى قد نسيت فصلى ركعتين ثم سلم ثم كبر ثم سجد مثل سجوده أو أطول ثم رفع رأسه فكبر ثم وضع رأسه فكبر فسجد مثل سجوده أو أطول ثم رفع رأسه وكبر متفق عليه واللفظ للبخاري وفي رواية لمسلم صلاة العصر ولأبي داود فقال فصدق ذو اليدين فأومأوا أي نعم وهي في الصحيحين لكن بلفظ فقالوا وفي رواية ولم يسجد حتى حتى يقنه الله تعالى ذلك وعن عمران بن حسين رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم صلى بهم فسهى فسجل سجدتين ثم ثم تشهد ثم سلم رواه أبو داود والترمذي وحسنه والحاكم وصححه الحمد لله àwọn àdéhìí wọn ní ṣe pẹ̀lú sùúrù sáwọ tó náà ní forí kalẹ̀ ti gbàgbé bàbá bàbá ti dán mi yàn ọlọ́run ọba dá lóní gbàgbé ni òṣìṣẹ́ lẹ́yìn tó ṣe wà job perfect tayọ ọgbàgbé anabi sallallahu alaihi wasallam nínú hadith tó fẹsẹ̀ èyí tí imaamu muslim. فبجال من صحيح واحد إنما أنا بشر مثلكم أنسى كما تنسون فإذا نسيت فذكروني ẹni gẹ́gẹ́ bíi tiyín ni mo jẹ́ o mo máa ń gbàgbé gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe máa gbàgbé jẹ́ tí mo bá gbàgbé ara mi létí jẹ́ tí mo bá gbàgbé ara mi létí a ti ti mà nígbà ọ̀nà tí wọ́n ní ká máa gbà rán imam létí náà ní ká ṣe subhanallah pé gbogbo wa tí kankan bá ṣẹlẹ̀ sí wa lórí irun wa ọkùnrin yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe subhanallah ṣùgbọ́n obìnrin tó sọ fẹ́ kọ̀ yóò fi òdi yóò fi náà tẹ́lẹ̀wọ́ rẹ̀ ọ̀tún yóò fi lu òdi ọwọ́ rẹ̀ àlàáfíà ilé ìjẹ tòbìnrin bá ti ṣe máa ìtanijí fún ìmáàmù lórí ìgbàgbé tó bá ṣẹlẹ̀ ó wá nínú àdéhùn kan eléyìí tó ṣubú kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tí ìtumọ̀ rẹ̀ ti déédéé pé ìnáná ẹ̀ńsà lè ṣẹ̀rẹ̀ àwọ̀ pé ńṣe ni mo máa ń gbàgbé torí kọ́ lọ́wọ́ bólú bá fi mọ́fìn tuntun wá fún yín gbígbàgbé bá ṣe àná ìṣòwò àlùsẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ló gbàgbé torí kọ́ lọ́wọ́ bó bá fi mọ́fìn tuntun wá fún wa. sùjúdù sáhù ìforíkanlẹ̀ ti gbàgbé ó máa ń wáyé láti ṣe àtúnṣe irun nígbà tí ìgbàgbé tó bá wọnú ìgbàgbé díndín nǹkan kan fún nínú àbí ìgbàgbé fífi nǹkan kan fún yẹn eléyìí tó so yìí pé ó ṣòro ó tún máa ṣẹlẹ̀ sẹ́nìkan nínú àwọn akírun ẹ̀yà àfikọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n ìgbàgbé ní nǹkan tó ṣe é pé kò ṣe yẹra fún mi nínú kí ọlọ́run ọ̀dánù rẹ̀ náà ló ṣe ṣe sùjúdù sáhù ló ṣe ṣe lókun fún wa nítorí tí o bá ti ju sùjúdù sáhù ìforíkanlẹ̀ dáàbì máa ti àtúnṣe ìrun lẹ́yìn ìgbà tá a fi kún àbí dẹ́kun nínú ẹ̀ níṣẹ́ ni ìrun ọ̀bá bàjẹ́ tàtún àtúnkì láti bẹ̀rẹ̀ rẹ̀ lókun ṣùgbọ́n àánú ọlọ́run àti kẹrẹ̀ púpọ̀ lórí wa ó mú kó fi ìforíkanlẹ̀ gbàgbé yìí ó mú kó fi dí àtúnṣe eléyìí tí ààbá tún kí láti pilẹ̀ ó ní sábà ti foríkanlẹ̀ òtítọ́ alhamdulilayi ìforíkanlẹ̀ yìí báyìí ó ṣeéṣe kó wáyé látàrí pa àfikún àbí kó sì wáyé látàrí pa àdínkù nínú ẹni tó bá fi kún yóò ṣe ìforíkanlẹ̀. ẹni tó sì dínkù nínú òun náà ṣe ìforíkalẹ̀ ó sì ṣeé ń gbà mí ó jẹ́ pé iyèméjì ni ló ṣe wá lórí ìrun wa pé ṣé méjì láti ni àbí mẹ́ta mẹ́ta ni tàbí mẹ́rin rákà kìíní la wà ní àbẹ́kejì á àtúnṣe ìrun wa nípa pé á mọ lórí ni àbẹ́yọ̀ àrùkọ ẹ̀kan láti kí báyìí láti máa bá àrùn wa lọ láti lè. méjì ni àbí mẹ́ta àfọkànbalẹ̀ lórí pé méjì láti sẹ̀kì. mẹ́ta ni àbí mẹ́rin àfọkànbalẹ̀ lórí pé mẹ́ta láti kí. ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jẹ́mu ti ṣe tẹ̀sọ́hù àbí ti ṣe tẹ̀sọ́hù àfọkànbalẹ̀ lórí pé àti ṣe tẹ̀sọ́hù. pẹ̀lú bẹ́ẹ̀ láti máa ṣe àtúnṣe àwọn wa. sùjúdù sahwu eléyìí ṣẹ̀rí àmúwá ó ní í ṣe pẹ̀lú ṣíṣe àfikún lórí ìrun nígbà tó fi kún un ó lè jẹ́ rúkàn ó sì lè má tó arúkàn ó lè jẹ́ orígun kan ó sì lè má tó orígun kan nínú rẹ̀ ẹ̀yìn sì ti máa kí ni wọ́n ń pè lórígun ó ń bẹ nínú sẹ́ eléyìí tó jẹ́ orígun àti pé gan gbogbo sẹ́ nínú òrùn orígun ni àyàfi bíi jalsatul istiraha jalsatul istiraha onìkan ní torí mo tó ti jẹ fẹ wọn bí takbiratul ihram àmọ́ bíi ìdúró rírò kó nínú àrò láti rò kó fíforí kalẹ̀ jíjókòó fíforí kalẹ̀ kejì ìdúró gbogbo eléyìí orígun ọ̀run rẹ̀ tí wọ́n sọ pé gbogbo sẹ́ẹ̀rùn orígun àyàfi jẹlẹsẹtù lè tẹrà ó sì ń bẹ nínú àwọn gbólóhùn lọsí pé gbogbo gbólóhùn eléyìí tá à ń wí nínú majority wọn wọn kì í ṣe ọ̀ràn yìí allahu akbar tá a fi bẹ̀rẹ̀ ẹ̀rùn àti suratul fatiha tí wọ́n ní ká ké lórí ẹ̀rùn àfi at-taslim sí sálámà tá a fi jáde kúrò nínú rẹ̀ على النبي محمد صلى الله عليه وآله وسلم síwájú kátópù fún àkàlámù àwọn wọ̀nyí nìkan ni wọ́n jẹ orígun nínú gbogbo lòwẹ̀ wọ́n gbogbo lòyìn kù ńlá ní gbogbo wọn. tí a bá gbàgbé tá a bá ṣàfikún àtàlékún nínú òun wa ìtọ́fin náà wọ́ nípa kíkìlá alékún tá alékún ó lè jẹ́ orígun ó sì lè má sórí gbogbo ń tá a bá ti lékún nínú òun tá a sì fúra mọ̀ yìí pé ìgbàgbé ló mú wa ti bẹ́ẹ̀ ìjọ́dọ̀ sáwòrán ìjọ́dọ̀ sáwò ọ̀ràn ṣùgbọ́n tá a bá fi lè lé nǹkan kan fún lórí rẹ̀ pé nǹkan yẹn kéré àbọ̀pọ̀ tá a wá mọ̀ dájú pé àmàmà lè fún un sùdúrù sáwọ ọ̀ràn torí sùdúrù sáwọ ìforíkalẹ̀ gbàgbé ni kìí ṣe ìforíkalẹ̀ àmàmà sí ìforíkalẹ̀ gbàgbé ni kìí ṣe ìforíkalẹ̀ àmàmà sí torí ẹni tó máa mà tó fi kúrun á wò kí ló fi kúrun rẹ̀ kí nǹkan yẹn báyìí kọ́ kan nínú àwọn orígun òun ló fi kúrun òun bàjẹ́ kí ẹni tó máa mà tó fi forí kanlẹ̀ kan fún ìforí kanlẹ̀ rákà fún ó forí kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó rúkú lẹ́ẹ̀mejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á sọ fún ìrùbọ̀ báyìí. ìgbà tó bá ń kí n tó fi kún un ìsọ̀ràn ti súnà ni á sọ yìí pé aláìdáa burúkú aláìdáa burúkú lẹ́kọ̀ọ́ pẹ̀lú pa à ń bẹ lọ́nkọ́ ní pé irun rẹ̀ bàjẹ́ tẹ́lẹ̀ ìjẹba tí ìbá wá dín kankan kù nínú òun ó dáa dínkù nínú òun ó lè jẹ orígun ó sì lè jẹ sí òkú orígun tó bá jẹ orígun ìjọ́lùsáwò mọ̀ràn ìjọ́lùsáwò mọ̀ràn rákà mẹ́rin lọ ẹ̀kọ́ kí mẹ́ta lọ sí ọ̀hálẹ́ ìdúró sáwò ọ̀sára rẹ̀ lẹ́nu. ìdúró sáwò ọ̀ràn sọ́jẹ́ pílà nínú ẹ̀. méjì lọ ẹ̀kọ́ orí kalẹ̀ nu rákà kan ẹ̀kan lọ orí kalẹ̀ ìdúró sáwò ọ̀ràn. ó ti rò kúù àwọn agbàgbé náà rò láti rò kúù ó ti di kọ́ lọ sí ìdúró. ọ̀ wá wọn ò jókòó láàrin ìforí kanlẹ̀ méjèèjì lórí ìdáhùn kọ̀ọ̀ràn. ẹ nínú àwọn ẹsẹ kíkẹ́ tó kọ̀ọ̀ràn yẹn nínú yàtọ̀ pípẹ́ òun náà ní jókòó tá a máa jókòó láàrin rákà kejì sí rákà kẹta jókòó alákọ̀ọ́kọ́ tá a ti ṣe àtàyà alákọ̀ọ́kọ́ ìwà. ẹsẹ̀ lè bá yé wa a rí pé tuntun ló sáwọ́ kọ̀ọ̀ràn kankan àyàfi àwọn nǹkan tí èèbá ti tí èèbá sórí kù. tí ẹ bá máa máa tí nǹkan kù nínú nǹkan ìdúró sáwọn ẹgbẹ́ ìdúró sáwọn ìforíkalẹ̀ gbàgbé wọn yéé ṣe ìforíkalẹ̀ àmọ́ àmọ̀ torí ẹ̀ àwọn àwòrán ọ̀hún bá gbé ní ìmọ̀ ẹ̀rọ sílẹ̀ ní ìgbẹ́fẹ́ tí ó bá fi rẹ̀ lẹ̀ nínú òun ló bàjẹ́. a sọ pé irun rẹ̀ ń kọ́ ti bàjẹ́ bí ẹni tó ń rán tó kórè kalẹ̀ lẹ́ẹ̀kan tó ti bàtà ẹni tó mú àná tó fi nínà rò lẹ́yìn òkú ọ̀ tó fi sílẹ̀ irun rẹ̀ wọ́n gbàgbé ló ṣe ọmọ àmà fi ẹ̀kẹ́ sálẹ̀ lẹ́gbẹ̀rú rẹ̀ kí bàánú jẹ́ ọmọ àmà fi ẹ̀kẹ́ sálẹ̀ lẹ́gbẹ̀rú rẹ̀ kí bàánú jẹ́ bí ọmọ ọwọ́ akọ́rọ̀ gàtí lọ rò fún ọmọ àmà fi lẹ̀ òtún bẹ́ẹ̀ lọ akọ̀kọ̀lá ìdájọ́ tó bá ti fi bẹ́ẹ̀ bá tó akáwò àmọ́rùn rẹ̀ kọ́ wọ́n tó bá tún sẹ́rọ̀ ẹ̀wọ̀ àti àbùkù ẹ̀kẹ́ bá ní tó nígbà táwọn ọ̀gá àwọn mi tí wọ́n dọ́gba èyí tá a ṣe nítorí pé a dín nǹkan kù náà àti èyí tá a ṣe nítorí pé a fi kùn alékún nínú àti àdínkù nínú ṣé ìforíkalẹ̀ dá sí ṣé ìgbàgbé orí ti ṣe ṣe ìforíkalẹ̀ dọ́gba ló ti wá ó dínkù nínú ẹ̀ ọ̀fẹ́ ṣàtúnṣe rẹ̀ àtòfin kún ọ̀fẹ́ ṣàtúnṣe kí wọ́n dọ́gba wọn àdọ́gba o nítorí pé ó lékún lórí ìrún látàrí ìgbà tí wọ́n fẹ́ ṣe àtúnṣe rẹ̀ lẹ́yìn tí pé ó pé ó ó tàlékún tàlékún àlékún là fẹ́ ha fún lélẹ́ yìí ìrún òsì ìsìn ìrún òsì ìsìn ó tilẹ̀ dé pé ó tó kù nínú ọ̀rẹ́ ìlú rẹ̀ bí bá à ń lò káàtà láti ṣe ẹ̀rọ òkèké lórí ẹ̀ ló ti jẹ́ pé tí a bá ti dìbò nígbà wọn nípa àti nǹkan nínú wọn eléyìí yóò máa jẹ́ jabran lẹ́kọ̀ọ́dà àtúnṣe dídá tí ò fẹ́ dá àtúnṣe dídá tí ò fẹ́ dá láti. tí ọba wa ti tútù báwò nítorí pé o ti fún un ilé ìyàwó ń sọ ní ìdàrú èyí máa ń ní ṣẹ̀kọ̀ ní tóbi ti àṣẹkọ̀ ni. ẹ máa ń gbé wá tún un tó fẹ́ bàjẹ́ sí i lápé tí àbùkù wọ̀ ó síwájú kájọ́jú ti àjẹ̀kọ́ because ọba tó ti àjẹ̀kọ́ ìbáàdà rẹ̀ ò tíì pé ìwọ ló dúró sí àbẹ̀ àjẹ̀kọ́ ìrẹ́ ló ti jẹ́ ike tòjúdù sáà lè nàpé mọ̀kọ́dẹ̀mú àlẹ́ tòjúdù sáà lè ti yẹrẹ tòjúdù tá a bá mọ ilé ìfẹ́ àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí iyèméjì nítorí iyèméjì kí wọ́n lè dájọ́ ìtòlù dáwọ̀ ìtòlù dáwọ̀ náà ṣe láti fi pé ìrun wa nígbà tá a dín nǹkan wa àti ìtòlù dáwọ̀ dá sí láti fi mú àṣetọ́ni gbólẹ̀ nígbà tá a lé ìrun wa kí ni ìdájọ́ ìtòlù dáwọ̀ ìlànà ìwé náà a ìyàpọ̀ ẹ̀rú wà lára wọn bẹ nínú wa ẹgbẹ́ wọn bẹ ògbó títí ti sá ògbó títí ti sá ààyè nítorí pé ìrún òní lálàáfíà láì tó ìlú sá ẹsẹ̀ máa ń gbé màlá tẹ̀sí fúnlẹ̀ ìdáná ìlàbìlì ìyáàdì wìhí pẹ̀lú ìyáàdì wìhí ẹ̀kú ni wọ́n dẹ̀. ìjọba pé ìjọsìn wa kò ní pé àbíká sí i ẹni kíkà ti ń kọ́ ọ̀nà yẹn. ìyẹn tá a bá wùjọ́ àdìbò kíkẹ́ jọ kúrún lẹ́kẹ́sìrì. àwọn kan sọ pé súnà ni súnà ni wọ́n ti ń gbà. àwọn wùjọ́ àdìbò dàrú pé máa ń ṣe kàn pé ìdójútì àṣùkàn. ìjẹba wò wípé dàtọ́ sọ pé ilé ìtúnu ti ó pẹ́rùn. eléyìí ń dójú aṣọ àṣekọ́n àdìsí náà ló mú méjèèjì wá táwa wo àdìsí yẹn á lè fi láti. ìlúdò sáwò min adìrẹ nàkúsí òkùnmọ́hu wájib ìlúdò sáwò dá sí nítorí pé àti nǹkan kan kò nínú ọ̀run ọ̀ràn yẹn ni. أما سجود السهو من أجل الزيادة فسنة سجود السهو تأتي àti يكون سنة هذا على قول màlìkìyà. الذين فرقوا بين الزيادة والنقصان إليه جرى مالكية تنسي يقع láàrin ìforíkalẹ̀ nítorí àfikún ìforíkalẹ̀ nítorí àdínkù. tọ́ ìpìlẹ̀ jẹ́ pé lọ́dọ̀ màlìkéyà tún nà ní gbogbo ẹ̀ lọ́dọ̀. ìjẹ́ tó bá rí báyìí dòdòdò sáwò yẹn ìgbà wo ni ọmọ wáyé kíkà tó sálámà ni. lẹ́yìn gbọta bá sálámà síkà tó sálámà àbí lẹ́yìn ìgbà tàbá sálámà ìlà ọkùnrin lẹ́yìn tó kọ́ ha apá kan nínú àwọn kọ̀kọ́ ha wọ́n ní gbogbo oṣù lóru sá bàbá àdẹ̀sẹ̀lá lẹ́yìn tó sálámà ní ọmọ wa sọ́fìn nọbọ àyè sábàbí kọ́ọ́rì fìlẹ̀ láyé jẹ́ pa owó kí lọ́ọ́ fà á sábì torí kan lẹ́yìn gbogbo oṣù lóru sá òun ṣe ní ọ̀wà lẹ́yìn. سلامة وهو قول الإمام أبي حنيفة أبو حنيفة رحمه الله wọ́n ní gbogbo tùdúdù sáwù lẹ́yìn sálámà yìí ẹ̀yìn pé lẹ́yìn ọ̀rọ̀rùn fún gbogbo yẹn láti lè ṣe gbogbo tùdúdù sáwù bàdà sẹ́la gbogbo yẹn lóde fàá òmìnira tó akọ́kàn nínú àwọn fòkòhá wọ́n ní kó lóṣooṣo lè sáwù wé ọ̀kọ́mìnà sẹ́la gbogbo orí kan lẹ́sìn gbàgbé kátó sálámà yìí. gbogbo òkórí kan tó bá ti jẹ́ pé torí ìgbàgbé ni kátó sálámà ni òtún dọ́kàn àpẹ̀lú bá fi fún ni àdínkù ni ìrètí ni ó lò tuntun lè ní sáwọ́ ìbọ̀kọ̀ mẹ́sàlá ọjọ́ àtòjì jẹ́ táwọn ẹni àkókò sọ wàhálà wọn lọ́dọ̀ àwọn olùdíjọ́ mi ṣe bẹ̀rẹ̀. ويقول الإمام أحمد رحمه الله في قاعدة سجود السهو قبل السلام كاتو سلامة láwọn àyè dáná bí sọlá àtẹlà ti ṣerú rẹ̀ kọfílẹ sẹlẹ tó bá yẹ pé rú sẹlẹ tó tẹlẹ sáà nàbí tó fi forí kalẹ̀ kó tó sálámà lọ tẹlẹ wọn náà kó forí kalẹ̀ kó tó sálámà. wàá sì máa forí kalẹ̀ bá dẹ sẹlẹ láwọn àyè dáná bí sọlá àtẹlà ti forí kalẹ̀ bá dẹ sẹlẹ tó bá pé rú sẹlẹ tó tẹlẹ tó fi forí kalẹ̀ bá dẹ sẹlẹ lẹ́yìn sálámà lọ tẹlẹ sí wọn náà àjẹpégbà wọn á ní kí n dọ́sẹ̀lẹ̀ sí ọ kí n rọ̀ bá sẹlẹ̀ sẹ́lẹ̀ tuntun náà tó náà rí ajá yìí pé kọ́bùlà sẹ̀lá gbogbo àwọn eléyàn kọ́bùlà sẹ̀lá ń lọ́mọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmáàmù ṣàfẹ́. àwọn kan ti sọ yìí pé kò tí ẹ̀ sí sùdúdù sàrò rárárárá yàtọ̀ sí àwọn àyè márùn-ún táwọn ibi ti ṣe sùdúdù sàrò tí wọ́n bá gbàgbé láyè kẹfà kò sí sùdúdù sàrò fọwọ́ àti sàmójútó wọ́n wọ́n mẹ́ta bó wọn. أهل الظاهر لماذا أبو عن ظاهرية وهو الأليق بظاهريته فبالذي قالوا قالوا ظاهر ẹ̀yin ò rí dáná bíi ṣe tó bá kó mi wà lẹ́yìn ẹlẹ́karùn-ún ọba tẹ́lẹ̀ dáná bíi pàṣẹ òfin tẹ́lẹ̀ dáná bíi kọ ẹdẹkùtù bẹ́ẹ̀ làwọn alùpùpù rẹ ṣùgbọ́n ìmáàmù náà ní pásítọ mọ àwọn sọ yìí pé gbogbo gbàgbé tó bá jẹ àdínkù nínú ọrùn á forí kanlẹ̀ fún kátó sálámà bẹ́ẹ̀ ni gbogbo ògbà dé tó bá dé àlékún nínú ọrùn á forí kanlẹ̀ fún lẹ́yìn tó sálámà torí pé àwọn gbogbo àdìsí tó wá nípa sùdúrù sáà látọ̀dọ̀ àlẹ́ ìṣòro àríwá àríṣẹ́lẹ̀ àwọn arìnrìnkà nínú rẹ̀ kó gbogbo ohun tó jẹ má dínkù kọ́bùlà sàlámù wọn gbogbo ohun tó jẹ má lékún bàdà sàlámù ni wọ́n ti ọlọ́run sọ pé àti àdàlẹ̀ fún. في رسول الله أسوة حسنة ويقول النبي صلى الله عليه وآله وسلم صلوا كما رأيتموني صلوا torí di eléyìí báyìí àbùkátà àti máa wá yọpọlọ wa lẹ́nu ju ju wípé káàtàn fi màkẹ tá a dínkù ni àbá dínkù ṣé a dínkù ni àbá dínkù sábàtì mọ̀ fún a dínkù ni bàbá bìlẹ̀ sẹ́dá a dínkù ni bàbá bìlẹ̀ sẹ́dá fíkù sùjúdù sáwò lọ́dọ̀ ìmáàmù Málíkì òun náà ní kó ọmọ bí àdínkù ni àbá lè kù. kíkú sùjúdù sáà lọ́dọ̀ ìmáàmù àbí àníbà òun náà ní kó ọ̀tá ti nàpọ̀ ọ̀gbà gbé. kíkú rẹ̀ lọ́dọ̀ ìmáàmù Ṣáfi'í náà tó ṣe kó ọ̀tá ti nàpọ̀ ọ̀gbà gbé. tó bá ti gbàgbé tó ṣe kankan oríkalẹ̀ lẹ́yìn sálámà lọ́dọ̀ ta ni Abu Hanifa oríkalẹ̀ kó tó sálámà lọ́dọ̀ ta ni ìmáàmù Ṣáfi'í fíkú fún sáà ní ètò tí wọ́n ń bẹ̀rù. tòṣùgbọ́n lọ́dọ̀ Ahmad ibn Hanbal tó ní irú àwọn àyè láàrin gbogbo nígbà tá tó sálámà tó bá ṣẹlẹ̀ jọ wọn náà forí kan lẹ́bẹ̀ èdè tó kan lẹ́yìn ìgbà tá a sálámà ọ wọn náà forí kan lẹ́bẹ̀ ó ń ọmọ àwọn àyè kó o ti sọ wọn dáadáa ní fàtà ó fi ọmọ forí kan tí wọn ò lé tó ti Ahmed bí ìbá ti kíkọ́ sáàtì mọ̀ kọ́ kanú àwọn àyè yẹn ni lọ́ba parí ó ti forí kalẹ̀ ó ti forí kalẹ̀ wọ́n á kó tó sálámà ìwọ́ yẹn sálámà wọ́n ti máa ń máàlì kíkú rẹ̀ nípa ọmọ bíi àdínkù ni àbálẹ̀ wọ́n sọ igi tó bá ṣe méjì wàá forí kalẹ̀ bá àdẹ̀ sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni màlìkí yà tó bá ń ṣe méjì wàá tún rẹ̀ tó wàá forí kalẹ̀ bá àdẹ̀ sẹ̀lẹ̀ náà ìgbà tó bá sálámà wọ́n fà yóò forí kan kó tó sára gbogbo ọ̀rọ̀ imam malik ti sọ mẹ́ẹ̀ ó la fún lọ́la jù kíkẹ́ sẹ́yìn bá dé kù yóò forí kan kó tó sára mọ́ tó bá sàlẹ̀ fún yóò forí kan lẹ́yìn ìgbà tó sára mọ́ yàtọ̀ síbi tí wọ́n ti sọ pé tí wọ́n ti méjì yóò forí kan lẹ́yìn sára mọ́ ìtọ́jọ́ wa ni kíni kó tó sára mọ́. ìgbà tí nípa ayò méjì ẹ̀rọ ti tọ́ kékeré kan jẹ́ bàjẹ́ àbí kọ̀ọ̀mù màlìkí àtúntò bàájì kọ̀ọ̀lì bàájì kọ̀ọ̀lì bàájì nǹkan kọ̀fẹ́ wọ́pọ̀ nù tó àmàlìkí yà. wọ́n lọ́wọ́ ọmọ bàájì ọmọ kọ̀ọ̀lì bó ló ti fẹ́ ṣe ìmáà sẹ́wọ̀n kí nùgbọ́n máa bí ṣèdánwò fúnra wọn nù. gbogbo oru eléyẹn túbọ̀ sí pé àti màníìsì báwo láti máa forí kalẹ̀ ọ̀sọ̀hìn ọ̀rọ̀ ìmáà Malik ní abébí tí a bá ti méjì nítorí pé Al-Imam Ibn Qayyim rahimahullah bẹ́ẹ̀ Ibn rahimahullah lọ wọn ní kò lè ṣeéṣe nínú sẹríà lọ́yẹ kí wọ́n mọ lórí pé ìjọba jọra wọn káfí wéra wọn ètò ọba jọra wọn àgbọ̀dọ̀ pa wọn pọ̀ ó wá tẹ̀jẹ́ pàrọ̀ bíi kan forí kẹlẹ̀ tó tó sálámà mi tó wù ní ọkọ̀ forí kẹlẹ̀ lẹ́yìn tí sálámà mi tó wù ní kẹlẹ̀ kọ́ọ̀tù kò lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n wà fún un wá wọ́n wá lè sẹ́sẹ̀ ẹni tó yẹ pé wọ́n máa yẹ tó pàánì àwà ìfowó ilà wà ní yóò hà tó bá yẹ kékeré sọ̀rọ̀ fẹ́ ẹ̀sìn mọ̀ pé ká sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rùn tó ká ti fa ká ti fẹ́ lọ kì í sọ̀rọ̀ fẹ́nu ṣé iṣẹ́ ìfẹ́nu lọ́mọ àti tẹ̀lé ìtumọ̀ àti wó olè sẹ̀fọ́ gbogbo bí sáà nàbẹ̀tì forí kalẹ̀ kó tó sálámà àríwá bẹ̀tì lọ́fẹ̀ gbàtó forí kalẹ̀ lẹ́yìn gbàtó sálámà kí lọ́sẹ̀lẹ̀ àlékún tó sẹ̀rẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n fọ̀ ọ́ àbí wọ́n sọ fún àwọn màlìkí àgbẹ̀ wọ́n máa ń ná kọ́sọ̀ wàzáàdà sàdáàdà ọ̀bìlà sàlá kí lọ́ fà nítorí ká fún pípé ìrùn ọlágbára ju káfú dídójú ti àṣetán nì lọ́la lọ. torí tí ìrùbá ti pé ojú ti àṣetán àbí òtí òtí àmọ́ ò pé ọwọ́ ni ẹni ojú ti àṣetán wọ́n dàbí ẹni tó ṣe é pé ayé mi báyìí mẹ́ta ni màá péré nínú márùn-ún àti máa ń ta láì mọ ìgbà kó nǹkan nítorí olè fi dóbi ti àṣepọ̀n nígbà kọ́kọ́ pé tọ́lọ̀ bá ti lọ́nà yìí tó bá ti pé báyìí àṣepọ̀n ni orí ti ẹ̀ dàrú bẹ̀ kò ní gbádùn rẹ̀ ló ṣe pé ṣẹ́jọ́ tó ti láwa sábàkí àkùrán níbi pa forí kalẹ̀ yẹn níbi tó ti ẹ̀ká forí kalẹ̀ a wọ́n wá nù àdìsá náà bisalòlá àti lọ́nà ojúmọ́ ti àṣetọ́ débi hìn irun tọ́lọ̀ fi pò ńlá sẹ̀ nípa tóun ò mú ṣẹ lẹ́yìn tí ń ṣe rọrùn yìí báyìí ẹ rí pító ń ta etíkọta lásán ọfọ abọ rẹ ọfọ ètí sangara ètàwọ abọ fọmọ lọ́wọ́ tẹtọba wa lóòótọ́ ni wọn lọ láti ti di bó ṣe di báwọn ṣe wàá ronú dùkọ gbogbo àwọn òbí náà ilé ṣe bọ́ọ̀lù ọdún àwọn òbí náà òun ti tán láti rè pọ̀ sáyà òfẹ́ túbá bàmídìí adámọ̀ tó forí gbà pé ó ti kọjá àbí ó ti kọjá aago ti lù kọjá nọ́mbà lọ́dọ̀ tẹ̀ orí ibú yẹn wọ́n ti já ló ń tẹ̀ torí di eléyìí àmọ́ wọn forí kalẹ̀ kúkú lè sòwò là ṣètò ọ̀kan rẹ̀ bàjẹ́ torí ẹ̀kọ́ tẹ̀lé tọ́lọ̀ ń bẹnu tó máa kó bá tó máa ń ba ṣètò ọ̀nà tuntun lè sáwòye báyìí àbùkátà láti gbọ́ yìí láṣẹ kẹfì dáa àbùkátà láti gbọ́ yìí àti mọ̀ ike ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń kírun bá jẹ́ imam bá jẹ́ ẹni tí kírun lẹ́yìn imam bá jẹ́ ẹni tí ń dàrún ké eléyìí máa ń fún wọn wàhálà gan. débi wípé ìmáàmù tó kírun tó fáwọn èèyàn tó gbàgbé tí wọ́n ti ṣe subhanallah ìfún gbàtà kírun tán tó wá forí kalẹ̀ nígbà tó forí kalẹ̀ ní ni àwọn ìbá tó ṣe subhanallah kọ̀bùlí ni àbí bàjẹ́ ó ti forí kalẹ̀ o ẹsì máa pé tá a bá gbàgbé nínú sùjúdù sáhù a kì í fi sùjúdù sáhù tó tó sùjúdù sáhù sí nǹkan yẹn ní ti kọ̀bùlí lọ́yẹ kó o ṣe ọba ti bàdí bàdí lọ́yẹ kó o ṣe ọba ti kọ̀bùlí tó tó ṣe sùjúdù sáhù mi fẹ́ yòó tọ́ba ṣe kò ní sámánù tọ́ba tó hàn pé eléyìí náà mistake kú wa mẹ́ abá tó sùjúdù sáhù ó tó hàn pé mistake wa ó dẹ̀ kẹ́rin nu o èèyàn bá máa bá lọ torí àwọn ni wọ́n fi sùdúdù sáwù tún sùdúdù sáwù fẹ̀. wọ́n ti máa ń kówé kan wọ́n sáwọ́ sí ibi tó wà irọ́ ni. sẹ́ńtú máa ń kíùn fún iye ìgbà báyìí lẹ́nu wọn lọ́wọ́ tó o bá ṣe ìgbàgbé tí o fi ṣe sí ìsáwò láàrin ìgbà yẹn pẹ̀lú ìtẹ̀bí mọ́kì. Ìgbà ìgbòlù a nípa kí náà ni ọ̀rẹ́ kọ́ máa gbàgbé. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀, wọ́n ti tó o bá gbàgbé láàrin bàbá ẹ̀ ṣe é ṣòro. Àwọn àmọ̀ gbàgbé ti ra lórí. Àdébí Abdullahi Sọ̀rọ̀ Ẹ̀yìnà ọdí ọlọ ọgbà ẹni amúkàtà láti kó àìsí ẹ dáadáa ìrẹ láti máa sọ fún ẹgbẹ lọsẹ máa ń sọ báyìí máa rí ìta ló ti wá àti ìdàpìlẹ ìmọ̀kìn ẹni tó lóye ló ní máa tó máa tó tó wà pẹ̀lú òpèlú àti ìdàpìlẹ ọdún ìmọ̀kìn tó wà nù kí ló kó tó lóye kọ́ńtẹ́ǹtì rẹ̀ wọ́n ti máa wò nídìí àbọ̀ ọ̀rọ̀ ní ọ̀bọ̀ ọ̀tọ̀ nídìí kan á máa ń ra ẹ̀dá fún orí àbúlé ẹ̀dùn rẹ̀ lọ́lẹ́ ẹ̀kọ́. àmọ́ wọ́n ti mọ̀ àti wọ́n ti mọ̀ wọ́n ra àdìsí àti ìdí àdìsí àtìlẹ́ ìdìbò ẹ̀yìn ní ìlú àkùnrin. ọlọ́nàbí Muhammad sọ̀rọ̀ láàrin wa sallam wọ́n kí sọ̀rọ̀ àti òṣòwò fáwọn. wọ́n kí sọ̀rọ̀ àti òṣòwò fáwọn láti tìmọ̀ wọ́n kí sọ̀rọ̀ àti òṣòwò gẹ́gẹ́ bí sọ̀rọ̀ àti màá gẹ́gẹ́ bí sọ̀rọ̀ àti mọ́kì gẹ́gẹ́ bí sọ̀rọ̀ àti ìṣáàdì. ó ní dókò àdáyà mélòó méjì wọn nígbà tí ànábì sọ̀rọ̀ náà ní pẹ̀lú tí wọ́n gé sọ̀rọ̀ tó kó a àdáyà bíi kíláàsì àméjì ànábì bá ti wọ́n gbà tí láti dókò láti dókò àdáyà alákọ̀ọ́kọ́ wọ̀lẹ̀mìyẹ́jìlẹ̀ wọ́n dókò nínú rìwáyà kan àwọn tó abẹ́ gbogbo kánú wọ̀ lábẹ́ ọ̀dà lábẹ́ bárùn lọ. ẹ̀rí mẹ́mẹ́ yẹn pé pàtó bá ti dé nígbà tó yẹ kó o jókòó tàtáyà alákọ̀ọ́kọ́ ìgbà pé tí wọ́n mú ọ ti dé ọ̀ gbọ́dọ̀ tó padà sí ìjókòó yẹn. ọgbà tó bá ti dé dúró kún ètò kọ́ ń bẹ lórí kọ́ ń lọ sí dúró ó ti dìde dúró pé kò padà sí kó fi títí sọ ike ọ̀tọ̀ kó fi ọ̀ràn yẹn lẹ̀ padà sí ọ̀tọ̀ kó fi ọ̀ràn yẹn lẹ̀ mẹ́fẹ́ dúró yẹn ọ̀ràn yẹn lóko orígun ọ̀tọ̀ kó fi sílẹ̀ kọ́ wá wá síbi ìsúná títí lọ́mọ bá ìrùn rẹ lọ. tọ́ léyìí túmọ̀ sí pé tí wọ́n bá máa máa jókòó tó o tètè lọ bá ìmáà á sọ̀rọ̀ pé ìrùn bàjẹ́. òpóyé àtọrọ lọ́dọ̀ ọlọ́pẹ́rẹ́ kò nítorí pé àìmọ̀ náà rẹ kó débi kan lọ́dọ̀ burúkú sì àti ìmáàmù ti dìde yẹn àti ọjọ́ pàtà ayé alákọ̀ọ́kọ́ ni kí làwa náà àdìdì gbogbo kíni jókòó ayé kẹsì bá rùn. kódà ìmáàmù ti ipò òun òjókòó àtàyà gbàtú báyẹn kó sálámà sálámà yóò forí kalẹ̀ òní jẹ́ ike ńgbà tí wọ́n á sálámà tán lẹ́yìn tó tẹ̀sẹ̀ tó bá ni wọ́n mọ̀ á lérò pé káka mẹ́ta la kí kíkó mẹ́rin tó tún ti dé bàbá dàrú. ṣèbí tí gbàgbé ti kọ́kọ́ tẹ̀lé kankan lẹ́ẹ̀mọ́ tájẹ̀ láti ṣe tẹ̀m̀bì fún ìmáà mẹ́ ti ṣe láti ṣe tàbí dé fún ìmáà ètò àrùn lọ́ọ̀ àti mísì ìjókòó yẹn àti pé àtà tọ̀ mẹ́mu ti ṣe àádọ́ dìde tẹ̀lé yàtọ̀ sí kọjá pé ìmáàmù ti sàtáyà alákọ̀ọ́kọ́ àbí irun tá à ń tẹ̀ kí àtáyà kan tuntun lónìí gẹ́gẹ́ bí sọlá tó sọ́tù àti sọlá tó dùnmọ̀ ìmáàmù wa dìde lọ sí rákà kẹta ó ti sàtáyà. ó dìde lọ sí rákà kẹta kò sí ìtàtáyà ó lọ sí rákà kẹta jókòó ń tó wà ọmọ ti subhanallah subhanallah títí tí òkú adé. ń láti wá jókòó torí pé alákọ̀ọ́kọ́ láti wà ni ìgbà ẹni láti yóò wá dìde lọ sí lákẹ́ ẹlẹ́ka wọn subhanallah owó wò pé lákẹ́ ẹlẹ́ka lọ sí lọ yóò wọ́n fi tọ́ ọgbọ́dọ̀ lọ́ba ojú ọba lọ́ba lẹ́yìn tó tún lọ sí olùkú pé ìwọ nínú rẹ bàjẹ́ o. torí imam ó lè máa gbé rákà méjì láti tẹ̀sí kò sì sí subhanallah àti gbogbo ilé tuntun lè kàn fèsì o òun fọpọlọ sí ìròyìn. lábẹ́ òfin sẹ́ni subhanallah bá pọ̀ kẹ́ pọ̀ lórí tí wọ́n ti jọ́ta tí wọ́n kò jẹ́ ìsọ̀rọ̀ lórí. wọ́n tọ́ sí kan ní àbẹ́yàn méjì ṣé ọgọ́rùn èèyàn kan là èèyàn méjì àti gbogbo èèyàn bá kọ̀kọ́ kù. tó bá dé èèyàn méjì náà tí wọ́n ti ń ṣe ọgbọ́dọ̀ gbọ́. ilé ìjẹun ti jẹ́ mẹ́rin. àlẹ́ ìsọ̀rọ̀ láàrin sí làwọn òjò kù àwọn èèyàn dìde pẹ̀lú wọn. dáná bíbí kírun tán kí ló ṣẹlẹ̀ ní wọn ò jókòó láti pe àtàyà alákọ̀ọ́kọ́ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn náà láti ṣàtúnṣe rẹ̀ ọwọ́ ń bo nínú hadithi Abdullah ibn Buhayna. nígbà táwọn ti parí irun wọn ń sọ́kọ̀rọ̀ náà tó lè ṣe náà àwọn èèyàn retí kánábí ọ sálámà sẹ́nu kẹ́rù lọ sẹ́lẹ̀ rí kálukú bẹ́ẹ̀ máa kàn wọ́n retí kọ́ sálámà tó ókè nígbà bá sẹlẹ̀ ńjọ́ mi níbùdó àtàtàyà alákọ̀ọ́kọ́ àtàtàlámà ní kálukú ọba jáde kálukú retí kọ́ sálámà. lásìkò tí wọ́n retí kọ́ sálámà yẹn ó ti tàtàyà tán kàbọ̀rọ̀ wọ̀ wọ́ jáde anabi sọ Allahu akbar kata anabi wa ndóko tẹtẹtẹtẹtẹtẹyì anabi wa forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ó túmọ̀ sí pé tá a bá ti dé ìjókòó alákọ̀ọ́kọ́ kù nínú kíláàsì asàtáyà parí kàkàkà sálámà á forí kalẹ̀ lẹ́ẹ̀mejì nígbà tá bá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn náà láti wá sálámà. سجد سجدتين وبرك للمجد قبل أن يسلم سواج كتو سلاما ثم سلم أي رلانا بوا أخرجه السبعة عمد جلوب بواو يعني كإمام أحمد بخاري مسلم النسائي ابن ماجه الترمذي أتي Abu Dawud àwọn méjèèjì ni wọ́n gbà wá. وهذا اللفظ للبخاري نقول الذمامي إمام البخاري حديث له في أوان كتاباتي يدوك على فقط منه مدى كتايا على فقط أفضل كان لفقات السلام إليه يوم نما في يدوك على فقط ìtọ́ ọ̀ràn yẹn torí tó bá jẹ́ ọ̀ràn yẹn orí kan lẹ̀ gbàgbé ọ̀gá jẹ́ tó bá jẹ́ ọ̀ràn yẹn orí kan lẹ̀ gbàgbé ọ̀gá jẹ́ àdéhùn ìsìn mú wa mà pé gbogbo ẹ tó bá dé kàkà kò nínú mu ǹdáná mi dínkù ìjókòó àdáyé alákọ̀ọ́kọ́ ọjọ́ bí àpèjúwe sáǹpù ó túmọ̀ sí gbogbo tó bá ti dínkù nínú mu láti ẹ̀mú ni kékeré yẹn ọmọdé ọ̀ràn yẹn tọ́ ọba ti kéèké kọ́ra yẹn ó ti tó kó o forí fún lẹ́ẹ̀mejì kó tó sálámù lẹ́yìn àtàyà. àdéhùn ti tóbi hàn wá pẹ́nikẹ́ni tó bá gbà lórí irun dé nǹkan tó bá forí kalẹ̀ fún ìgbà kò ní sàtáyà kó tó tó kọ́ sálámù kò ní fún àtàyà sí i mọ́sálà. Oríṣi wọ́n ń retí mọ́sálà. Wọ́n á kó lóko rẹ̀ náà méjì tó tó sálámù lọ́ba sálámù. Wọ́n ti sọ kó tún àtàyà sí. Aya lẹ́yìn ìkórè kan lẹ́yìn tó tún láǹfààní àti sálámù. ìwáyà kejì ó fi hàn wá ó là nábì tuntun ó tó ní kótó forí kalẹ̀ náà mi ó tó wá sálámà. ó túbọ̀ sí pé àdéhùn àpèjá àtúntò ẹ̀yìn náà ọjọ́ àpèjúwe láti fi hàn pé àdéhùn nínú orúkọ yóò di bá forí kalẹ̀ ká tó sálámà. مالك ابي هريره رضي الله عنه وقالوا لي يمكن انا بكير فهو صحابي وقال لنا هو هو كان اسم كير هو كان هي ثلاث الظهر وثلاث العصر في رواية ثلاث العصر في ثلاث الظهر فكان بكفرات كل واجبين aka méjì anabi ké ọba sálámà òkè aka méjì ọba sálámà sálámà tó sálámà ọba wá sí àgbà wá sí mọ́tíláṣí wá sí mọ́tíláṣí. Bàtàna bìkọ̀lọ̀ lọ́wọ́ àti sẹ́nà ti bẹ́ẹ̀. Àwọn wọ́n kúrò lẹ́yìn àná máa jẹ́ lọ́sí ní wọn làbúkọ́ sọ̀rọ̀ àti ọmọ. àwọn tó ga jù fún àwọn sáré. bàbá ayé kẹsì náà ẹ̀rú àpá àbúkọ́ sọ̀rọ̀ àti ọmọ láti bá nàbí sọ̀rọ̀ lórí tó tẹ̀lé. ètò bọ́ wọn máa bẹ̀rẹ̀ láti ṣe tó ń lọ lóṣù láàárín àwọn sáré ẹ̀ ọ̀gá kan ní wọ́n wà ní àárọ̀. wọ́n bẹ̀rẹ̀ láti ṣe wọ́n àyè máa wá bá wọn máa bá wọn. wọ́n lè fún mi bẹ́ẹ̀rù wọ́n lè fún lórí ìgbòho pẹ̀lú àwọn oṣù báyà náà. ṣé ìṣe tí wà lé wọ̀ lé wọ̀ wọ́n lè wá àwọn ọ̀dọ́ tó wọ́n lá bẹ́ẹ̀rù. Àwọn ẹni tí máa yára máa yára kò jáde mọ́sálásì àwọn ti bẹ́ sọ kúrò ní mọ́sálásì kẹ́bẹ́ ti ní gbogbo ògbà tó bá ti sálámà ẹlòmíì sàlámù àríkùn rákùnkùn láyé lẹ́ẹ̀kejì ìdè ní ọ̀bà alọ̀ sàlámù àríkùn rákùnkùn lọ wọ́n ti ti dé. abẹ́rẹ́ ń kó ń Wọ́n ti jókòó bí màláìka máa ń ṣàdúrà fún yìí lópin ìgbà tí yẹn bá ń bẹ láàyè ibi tó ti gbé o wọn bẹ tọ́ka lọ ọmọ sílẹ̀ ọmọ ọmọ ọkùnrin ọmọ fẹ́ lópin ìgbà tí o bá ti gbé kúrò láyè àdúgbò tó lọ́wọ́ la gbá nígbà tó ń tọ́kọ̀ sí àgbà. kí wọ́n á lọ sí ìjọ pé táwa bá ti gbé o tán kálukú ti fẹ́ jáde ẹjọ́ lẹ́sìn ní sí èyí ò kọ́ sí náà jókòó sílá títí di ilé ọlọ́ lórí ẹ̀ àti láti ayé àtúntò ní ìjọba wọn ní padà àrùn náà àwọn akókó jáde ti kó jáde. lẹ́ka mi ti ti ti bẹ̀rẹ̀ sí ní pass ti dérò fún adúpẹ́ lọ́ọ́ àwọn ìlú ká ọ̀pọ̀ kí ni tó tẹ̀lé ọ̀sẹ̀ ní gbàgbé bọ́lọ̀ ń dérò wọ́n ti pàṣẹ kọ́míṣọ̀n ẹnìkan wá wà nù àwọn èèyàn ẹnìkan wà nínú àwọn èèyàn tó ṣe é pé. النبي صلى الله عليه وسلم وما هو يدل يديه akọwó méjì méjì káàdì gbogbo èyí kápọ̀ kankan wọn méjì wọn méjì wọn. Thank you. ebi pé wọn bá ti dúró jù lọ wọn wí bẹ́ẹ̀ wọn sì wí bẹ́ẹ̀ lẹ́yìn. àtijọ́ ni kí ló wà lọ́sẹ̀ ìrẹ̀ lápò lórí ìtọ́ ìtọ́ ìtọ́. bàbá àfi wọn máa fi yẹn ọwọ́ adé wọn kà bàbá yẹn ẹni lára wọn kò sí bàbá àfi yẹn ọdún àti gbogbo ẹ arákùnrin arọ yìí. Ah. ẹ̀yà àwọn ọdún tó kálẹ̀ táwọn ìgbẹ́ ti máa ṣe pàṣẹ ẹ̀rí ọ̀dà àrọ̀ ẹ̀rá ṣe ọ̀dà aláṣẹ́ni. Àwọn ọkọ̀ máa bọ́ títí máa kó kókó tẹ́ wa. Bàbá yẹ kí bá máa rú sí olùdájọ́ tí ẹ̀. Sọ arákùnrin yìí, òní arọ́kú lọ́wọ́. bẹ́ẹ̀ ọpọlọ ọpọlọpọ ọpọlọpọ wọn ní bọ́bá tó tó eu náà ò pé àbúkọ́tà àjọ máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀làdà ó sì fún ọ̀dà tó eu wọn máa wò ó ètò gbogbo ọ̀rọ̀ wọn kọ́ tó kọ́ sẹ́nu gbogbo ìjà eu ká lọ́wọ́ tó bá jẹ́ wọn lọ́wọ́ lájáde ó lóyún ọkọ̀ mẹ́rin tó bá eu wọn lọ́wọ́ gbàtí orí kan sọ̀rọ̀ akẹ́yìn yà wọ́n náà ló bẹ́ẹ̀ tàbí fún ọlọ́dún tó lọ ẹ̀ gbàtí ìgbà ọlọ́dún tó pé èèyàn lànà ó ti ṣe ṣe kọ́lọ́ bó dùn pé wà á sọ kalẹ̀ ní tẹ́lẹ̀ náà kọ́lọ́ àwọn oṣù àwọn ọ̀gá rẹ̀ ló jẹ́ látàrí ìṣòro tó ti ṣe ọ̀gá bẹ́ẹ̀ báyìí. bá rí bẹ́ẹ̀ àdékù fún wọn ló ń yí sálámù náà ní ọmọ sálámù lọ́pàá lànà bí kò ní sàlẹ̀ lẹ́yìn ní sálámù àdékù àkọsílẹ̀ fún kọ̀kẹ́yìn wọ́n kò ní sàlẹ̀ fún kí sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù tó wọ́n dé kù nínú àdékù wọlé ẹgbẹ́ yìí wọ́n kò ní sàlẹ̀ lẹ́yìn sálámù nínú ìwáyà kan ètò ìmọ̀ tuntun tó gbà wá àwọn ọmọ sàlàyé fún wa pé kàn láti lélẹ̀ tẹ̀lẹ̀ ọ̀la tó ní ọ̀la ìwáyà tó kọ̀ ọ́ kẹ̀kọ́ fún ọ̀gá nínú àwọn àwọn ọ̀gá rẹ̀. Ìgbìmọ̀ náà la sọ pé láti sọ bá wà pẹ̀lú ìwáyà tó kọ̀ àti àwọn ìlú látàrí àwọn ìwáyà tó kọ̀ yẹn láti dábàá ní àtúntò ìwà ìwáyà nínú ìwáyà ti àbìdáwò ẹbí bẹ́ẹ̀ pé àfúnnáfọ́tò yẹ lẹ́yìn tó tó tó ní tó yẹ lẹ́yìn sọ wà á ò wà ó wù àyìnà wọn á mọ nípa bẹ́ẹ̀ láwọn ọmọ pé wọn ti pa ìlú wọn sọ̀rọ̀ báyìí láti pa á ò wà ó wù ó túnbọ̀ sí àbúrò àti ìlú ẹ̀dẹ́ ìjọba bọ̀ àbàwọn ọmọ tó ti jáde sáà nínú sọ̀rọ̀ ìlú kárí àdúgbò wọ́n ní wọ́n mú gbóòórùn rẹ̀ ní náà. tó bá jẹ́ bẹ́ẹ̀ àtúbọ̀ kí wọ́n tóòrùn pé látọ̀ báwọn náà tó fi náà lórí pé wọn ò mọ̀ pé ìròyìn ìgbèbí ni ìròyìn ìgbàlè. nínú ìlú ayà kan bí àbíláwò ọlọ́dẹ ti sọ̀rọ̀ náà lè sọ̀rọ̀ òṣèlú sẹlẹ̀ látàrí ọ̀rọ̀ nílẹ̀ ìgbà tó lọ lóhùn àkọ́dájú pé bẹ́ẹ̀. Thank you. dia adalah sálámù. á sálámù. á sálámù tó wá pé sùdúrù sáwò bá lè sálámù àti sálámù àti alákọ̀ọ́kọ́ correct ẹ̀. naam irun rẹ̀ bàjẹ́ tó bá máa ma sọ bẹ́ẹ̀ torí naam nínú ọ̀rọ̀ àwọn èèyàn lọ́wọ́ àti agbọ́gbà pé sọ ni yóò forí kalẹ̀ lẹ́gbàá tẹ sára mọ́. Thank you ọ̀hánà tí a fi wá tó sọ̀rọ̀. Bébí o ti sálámù. O ti lọ. Yóò jókòó yóò jókòó yóò forí kalẹ̀ lẹ́mìí. Torí tó lè gbà sí mọ́. Ẹni bá gbàgbé yóò tó ti sáwọ́ sọ́mọ́ ìsàlá lọ́wọ́ arábìnrin ìsàlá tó forí kan lẹ́lẹ́mìí. láwọ àbújá náà. ní bàbá ìwà béèrè ti ẹnu àwùjọ náà títọ̀ lápò kó o ti bá àti láyé àgbẹ̀ta àti lọ́sẹ̀ dáadáa nígbà tí wọ́n ti ṣe ìlẹ̀ ẹ̀ lónìí. à kó làwọn máa ṣe báyìí ẹ̀sùn yẹn kí àwa ríre ọba jẹ́bẹ̀ lọ́nà kan aláìsàn àti ìmáàmù àti gbogbo ẹ̀yìn jẹ́ kí wọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀. Nada, me digas, no, él es el que va a ser el

àmásìkè rẹ̀ ọ̀gbọ̀n ẹ̀dá ti ti ti bá ń ṣe lọ àmásìkè àtúnṣe rẹ̀ àtúnṣe sí náà. Thank you.